بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عبد خلقه تعبيدا لجلالته وشضع لهم حقائق محبته تشريعا لعظمته وبين لهم أصول شرعيه تبيانا ليبتغون بها حقيقة رضوانه ثم صلاته وسلامه الأتمان الأكملان على خير خلقه وصفوة عباده قدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه والسائرين على دربه إلى يوم ينهل المسلمون من ماء جنات ربهم شاكرون له عباد الله إن حقيقة كلمة الإخلاص إن حقيقة كلمة إخلاص متكونة من الركنين الأساسيين أحدهما النفي والآخر إثبات فأنت كمسلم تنفي الإلهية عما سوى الله عز وجل وتثبتها لله سبحانه وتعالى فلا يكفي النفي وحده كما لا يكفي الإثبات وحده بل لا بد من الاثنين مقترنين في جميع عباداتك ولقد وضح الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى الأمر توضيحا قائلا اعلم رحمك الله أن معنى لا إله إلا الله نفي وإثبات تنفي أربعة أنواع وتثبت أربعة أنواع تنفي الإلهية وهي ما قصته بشيء من جلب نفع أو دفع ضر فأنت متخذه إلها وتنفي الطواغيت وهو كل من عبد من دون الله أو رشح للعبادة وهو راض وتنفي الأنداد وهي ما جذبتك عن دين الإسلام من أهل أو مسكن أو عشيرة أو مال فهو ند لقوله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله وكذلك تنفي الأرباب وهو كل من أفتاك بمخالفة الحق وطعته مصداقا لقوله تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح بن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون فاذكروا الله عباد الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا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 káfílẹ̀ máa gbé tóbi ọba yìí òun ló ṣe òfin ẹ̀sìn fún wa ní pàápàá tí ń jẹ́ òfin ẹ̀sìn láti fi nífẹ̀ẹ́ rẹ̀ láti fi ṣe ìmú àṣẹ rẹ̀ṣẹ́ níbi ìgbé ọlọ́run ọba tóbi ọba yìí Allah òun ló ṣe àlàyé àwọn òfin ẹ̀sìn rẹ̀ fún wa ní ìsàlàyé tí fi ń fẹ́ ká fi wá pàápàá tí ń jẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ọlá rẹ̀ fún aṣíwájú wa olùkọ́ṣe wa Muhammad ọmọ Abdullah ó ní kọ́kọ́ gbogbo àwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ gbogbo ẹ̀ṣí bá rìn lánà nẹ́bì náà títí ìdọjọ́ tó ṣe wípé àwa mùsùlùmí a mọ̀ mú nínú àwọn omi àlìjẹ́nà olúwa wa lẹ́tí mọ̀ dúpẹ́ fọ́lọ́wọ̀n bá náà àwa tó ṣe ọlọ́wà kékeré wa nítẹ̀síwájú lórí tá à ń ṣe lálàyé nípa kẹ́límọ̀tò lè kíláàsì a ṣe ìfinilẹ̀ rẹ̀ fúnra wa wípé Allah subhanahu wa ta'ala ó jẹ́ agbọ́n kankan yé dájú sáká wípé gbólóhùn la ilaha illallah orígun méjì lónìí orígun méjèèjì yìí náà ní ìpìlẹ̀ kẹ́lìmà yìí tí kan bá fi lè wó ìkejì náà wó ìkan ò lè dádúró lẹ́yìn ìkejì àbí kí méjèèjì kí wọ́n tira wa kí wọ́n sì gúnlẹ̀mí mùsùlùmí àkọ́kọ́ nínú méjèèjì òun tí wọ́n ń pè ní àdínáfíò gbogbo tí bá ti ń yàtọ̀ sọ́lọ̀ ńláyé ò gbọ́dọ̀ gbé sípò ọlọ́run ọba má fi ìjọ́lọ̀ ọba subhanahu wa ta'ala má fi nílẹ̀ fún tí ìbá sọlọ́run in tí bá wá ń jẹ́ ìjọ́lọ́run ọlọ́run ọba tí ń jẹ́ ọlọ́run kó fi nílẹ̀ fún agbára ìpààyàn ni agbára ìrànyàn lọ́wọ́ ni agbára ìsọ́yàn ni ìdáàbòbò yẹn ni iṣẹ àrísìkí ni ìbùyàn lọ́lá ni ìpààyàn ìfúnyàn ní gbogbo nǹkan wọ̀nyí ẹni tí tọ́lọ́hun ò fún ẹni tó tọ́lọ́hun nìkan là ń gbé fún lẹ́yìn ẹni tó tọ́lọ́hun nìkan là ń gbé fún àìgbé fún kàmí lẹ́yìn méjèèjì gbọ́dọ̀ wà lára ìbádà rẹ̀ wọ mùsùlùmí tó bá ti ń dó nínú ẹ̀mí rẹ̀ wípé ìkírùn mi ìfẹ́ranléyà mi ìbẹ̀rù mi ìgbáralé nǹkan mi ìfi nǹkan búra ni ìdú nǹkan ni tó bá ti há kúò fún gbogbo tí ò tọ́lọ́run gbogbo tí ń jẹ́dà tọ́lọ́run bá dá ó wà gbètì sára ọlọ́run subhanahu wa ta'ala ìkẹ́lú àwọn olùmọ̀ wa ń rẹ̀sìn islam muhammad ọmọ abdulwahabi rahimahullah ta'ala wọ́n sì àlàyé kíní lọ́nà míì tó fi yé wa dáadáa jù báyìí lọ wọ́n ní wọ mùsùlùmí ìgbà tó bá ń sọ wípé la ilaha illallah àwọn nǹkan mẹ́rin kan bẹ ó gbọ́dọ̀ fi rinlẹ̀ àwọn nǹkan mẹ́rin kan sì ń bẹ ó gbọ́dọ̀ há kù gbàgbọ́ rẹ̀ tó bá há kù nínú gbàgbọ́ tó fi ń sin lọ́hun ládá tó níbi ó subhanahu wa ta'ala tí allahu subhanahu wa ta'ala ti ṣe àdéhùn rẹ̀ fáwọn ẹni wípé wọ́n rí lójú alkiyama ò ní rí àfikò gbọ́n nǹkan mẹ́rẹ̀ẹ̀rin iye kí ma para la ilaha lẹ́nu tó ń ṣe bó ti ń se ló ń gbogbo ògbà kó lè já sí fi gbalada wájú ọlọ́run ha abiko ìlérò ń gbà dáadáa tí ń fẹ́rẹ̀ oore tí ń tọrọ rẹ̀ tàlẹ́ntì máa fi kọ́ lọ́rùn tàlẹ́ntì tó gbọ́dọ̀ wà nú èrò mi ó lè ṣe fún mi ó ha kú lọ́dọ̀ ẹ̀dá kan gbogbo ẹ̀dá tọ́lọ̀n bá dáláyé mẹ́lákù Jibril alayhi salatu wassalam òun látúwájú gbogbo àmàlẹ́kà ọlọ́run bó ń ṣe ọlọ́run Muhammad sallallahu alayhi wasallam bó ti jẹ́ asíwájú gbogbo tí ń jẹ́ ọmọ ẹ̀dá àti mọ́lákù jìbìrìlì ni àtúnṣe ọlọ́ọ̀bá sallallahu alaihi wasallam ni wọn ò ní ìkápá kan bọ́ mú aburú kò tí bá ń ṣe ọ́ wọn ò sì ní ìkápá kan sóre kan fún ọ lẹ́yìn tọ́lọ̀bá subhanahu wa ta'ala tó bá ti fún ọ lórí kò bá rí bẹ́ẹ̀ ni ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run pa láti rí pé bó ti mọ àti قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ṣàlàyé rẹ̀ fún gbogbo ìran ọmọ ẹ̀dá èèyàn torípò lójú tí wọ́n fi máa wọ́ ẹni tọ́lọ̀ ń fẹ́ràn jùlọ ní ẹni ẹ̀sà ní olólórí gbogbo àwọn ẹ̀dá èèyàn ọlọ́run ṣe ní adékẹ́yìn gbẹ̀gbà bá ti ń kì nìyẹn bẹ́ẹ̀ náà ló ti rí àmọ́ bò lórí ń pàápàá níbi ìjọsìn sọ fún wọn wípé èmi gan fúnra ara mi gan in ilé tí aburú kan kò fún ara mi ìtọ́nà wọn bá ti kọ́ lákọọ́lẹ̀ mọ́ pé yóò ṣẹlẹ̀ sí nínú aburú yóò kò lè lórí àǹfààní kan kó tó kẹ lòmíì kó tó kẹ ìyàwó kó tó kẹ àwọn ọmọ tí mo bí mi ilé ìdáṣẹ́ fún ara mi torí wípé ká ní mo ní agbára kí n lè ṣe tó wù mí ni aburúkàn ìbá ti mọ́ kàmí láyé bẹ́ẹ̀ sì ní lóòótọ́ kéèyàn fún ara èèyàn fẹ́yàwó èèyàn kéèyàn sí nǹkan orí rẹ̀ kéèyàn sì padà sí láyé lẹ́yìn náà ọmọ tó bí fún yàn bí méje kó mọ́ méje fún yàn kéèyàn tún sí mẹ́fà nù wọn kéèyàn tó kú láyé á rè pé ní tí ń jégbò égbò ọkàn ní aburú láńlá ni ní táǹsọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣe ọlọ́run àdé sọ̀dá àti sẹ̀lẹ̀ bọ́lọ̀ ti fẹ́ràn rẹ̀ tó kò ní agbára tó fi tì kú lọ́dọ̀ ara rẹ̀ ẹlòmíà ní sùmọ́sí ní ọmọ ẹlòmíì ni ó ṣe yóò tó bá rí ètùtù tó bá rí ètùtù ètùtù tó bá rí tìkó lára rẹ̀ kọ́ ní òṣèlú mi ètò ọlọ́mọba ti ní ó ṣe ọ́nú èṣù yóò ṣe ọ́ ò lágbára kẹ́sù sì ṣe èèyàn nínú àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ mọ́ èèyàn bó bá ti bá ìgbàgbọ́ lára èèyàn kò ní bàgbàgbọ́ ń jẹ́ ṣùgbọ́n kẹ́sù bá ṣèyàn tí ò sí nǹkan lára èèyàn tẹ́lẹ̀ ìṣèyàn kẹ́sù ṣèyàn yẹn ni ó sọ̀yàn dẹni èṣù lẹ́sìrẹ́ lómi tí wọ́n sọ wípé ah òun náà ti dẹgbẹ́ jì aláwọ̀dọ̀ sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ayé wọn kọ lóró

gbogbo ẹni tó bá wo lágbára lọ́wọ́ láyé tá à fojú jẹ́ ni ọlọ́run bá wò tó bá ti ń gbé ìbáadà ọlọ́run bá subhanahu wa ta'ala fún tínú ti ń dùn sí tó náà yọnu sí ó di esu lábẹ́ òfin ẹ̀sìn tó bá fẹ́ kí ẹlòmíì níbi tó káyàdé tó kẹ́yìndé àwọn èèyàn abọ́ bàtà wọn aforí lọ bá mi tó bá jó tó bá sí kódà wọn aforí

gbogbo nkan tí má ti ń fàyàn kú òun ẹ̀sìn ní jenip ànídùn èdè lárúbáwá gbogbo nkan tó bá ti mú ẹta tayọ òfin ọlọ́run ọba tó mú ọkú òun islam bálájí wọn pè ọ ni bíbọ̀dá wọn pè ọ ni ẹ kírun déédéé mà rọmùdọ́nù yín wọ́n ní kẹ́jì sí nǹkan oṣù bó lọ́rọ̀ ṣe kí ló dé ẹnubí tọ́rọ dé dúró báyìí nísìn wọ́n ti mú lọ ibìkan o ibi ń sì ń lọ yẹn àdúrà tún gbà ń bẹ̀ gbogbo orú àwọn kan ni pè ní anid wọ́n ti ń mú nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba tàn náà pé nǹkan náà lè bá ń fún ọ níbi tá a dé òtò yìí oríṣiríṣi nǹkan imamin ahan ẹlòmíín torí fẹ́ níyàwó ló sì kó onú bẹ́ẹ̀ náà ma gbọ́ káàkiri inú àwọn obìnrin míì tó jọ lọ́mọge mùsùlùmí bó lọ́rọ̀ rẹ̀ ṣe wá lẹ́yìn hijabu lórí rẹ̀ tẹ́lẹ̀ rí ha ewúlẹ̀ tó wọ́n dé yìí a ní yóò rí bẹ́ẹ̀ a ní bóun ṣe ń gbìyànjú àti lọ́kọ tó òun ò tí jẹ́ mùsùlùmí kò ní yóò bá di ẹni tí ó jẹ́ mùsùlùmí ma irú nǹkan yẹn ó là ń pè ní al-andad ẹ̀rọ náà bá kan bá ní sọ̀rọ̀ ọjọ́ kan ó ní sọ́ọ̀tọ̀ ẹbá ń fojú ẹ̀sìn wo kìíní sẹ́ẹ̀sì láwọn ẹlòmíì yóò nífẹ̀ẹ́ ẹnu kódà kí nǹkan ti yé wọn nú ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn ọmọ wa àfa kan táwọn èèyàn mọ̀ láfa tí wọ́n béèrè fátú ọ̀rọ̀ kan lọ́rọ̀ ohun tí wọ́n tí wọ́n fi wá gbọ́ ìdáhùn sí yín tí ó faramọ́ tí wọ́n ṣe ẹnu náà wá dìmọ́ òun ló lọ́nà o fátúwà rẹ̀ mo tẹ̀lé o táwọn náà sì mọ̀ pé nǹkan ni ò dáa ìwà àfẹ́nú ni kò mo ní olóòrùn lóbìnrin méjì tó ń bá sọ̀rọ̀ ìkan ti parí mẹ́sìn rẹ̀ lẹ́ni tí òun fẹ́ fẹ́ tó ní gáàrù ó ní

torí wípé arábìnrin bó ti ṣe ẹbọ torí rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ẹsẹ́ ẹbọ torí kí ni àwọn olóòfẹ́ torí pé ẹni tí àwọn ní ẹni tí kìnnìkan bá ṣe ní kẹlù ń padà fẹ́ olóòun ti pa ẹyẹlé tóun fi bọ nǹkan torí kóun lè rí fẹ́ tó lẹ́wà ní kí wọn kó mọ́fẹ́ torí pé kèsè mùsùlùmí olóòun ó fẹ́ o nígbà ẹ̀tẹ̀ ti conclude tẹ́lẹ̀ kílẹ̀ wá tún pé kílẹ̀ ń pè mí fún ẹ̀wọ̀n tó fún yín fatuwa wípé go on sọ́hùn bóyá lọ máa ṣe ẹni tó ò tí ìfẹ́ wọlé fún ìta ẹ̀jẹ̀lẹ́bọ̀ tó bá wá wọlé tán tẹ́ẹ̀dọ́kọ àti ìyàwó ìjọ ní kò ní yányán ló kọ ó padà kò ní so ìwóbìnrin ìwọ́kọ ń sọ lómí ìdẹni tí ò ní jẹ́ mùsùlùmí má látara ìmọ̀ gbọ́lá ilaha illallah yìí ẹlòmí àṣírọ̀ mọ̀lẹ́bí ni alẹ́gbọ́n ni àbúrò mi ni méjì pé náà lọ́wọ́nú mọ̀lẹ́bí àṣà tí kí láà fún wọn wọn náà ti pín ẹran rẹ̀ ẹ̀dàpọ̀ ẹjá bẹ̀ wọ́n kíkó láti tu ẹran bọ́ta kí ó tú bọ́ta ká so papọ̀ mọ́ra wọn <laughs> subhanallah ẹran gbogbo wọn jẹ́ o sẹ́ran agbo ni àbí tó bú kọ èwo bí wọ́n ti pín pàtí wo wọn lọ tí wọ́n ti pín ètò wa sọ lómi ìdí kẹfẹ́ rírẹ̀ èyí tó ti jẹ́ tí ẹ̀tọ́ tó ti yàmọ́ gbẹ̀bò lẹ́sẹ̀ yìí wọn náà mọ̀ bẹ̀ wọn náà ni gbogbo tí wọ́n bá fámọ́ fún wọn náà ni ló kọ wípé àfẹ́ kó kú ẹlòmí ti kú onúsìlám bákan náà látara owó yíò tí ẹ ti kọ́mọ̀ lẹ́nu ẹlòmí ò ti kú onúsìlám yányá gbogbo àwọn kan wọ̀nyí ìwòrogún pẹ̀lú ọlọ́run ọba ni àìmọ́gbọ́ la ilaha illallah yé oníṣàwọn èèyàn láwọn ayé ìgbà kan láàmọ́ gbọ́ pé lámẹ́ ń so ogun owó tàmẹ́dó so ogun owó wọ́n mi lùkúdì gbogbo ẹ̀ se ṣe lẹ́nì ẹbọ ìwówó ti bọ̀nà mí àrà jáde lẹ́yìn tọ́lọ̀wò bá ṣàánú ẹ̀dá kò ní gbọ́ yípẹ́ bọ́ náà ni yahoo plus yahoo minus yahoo multiplication gbogbo yahoo yahoo yahoo yahoo yahoo èyí tó lọ́mẹ́dọ̀ ló pọ̀ jùnú rẹ̀ láwọn ọ̀nà míì tó gbà jáde lẹ́yìn táwọn yóò fura sí òbí bọ́ lọ́mú ọmọ ti ṣe yahoo wọ́n lẹ̀

a náà lè fi irun ṣeré o bẹ́ẹ̀ sì ni àsàbílẹ̀ àwọn òṣèlú ṣeré hmm. yuhibbunahum kahubbillah ọlọ́dù ṣàlàyé irú wọn kalẹ̀ Qur'an kò yé wọn ni a ní òun gbọ́dọ̀ pẹ̀rún àfikán báwọn ní mọ́ṣáláṣí rọmùdọ́ọ̀nù ń bọ̀ báyìí òun wà náà tó mọ̀ ṣagbátẹrù bó láwọn ṣe ṣe tí jẹ́ wà sínú àwẹ̀ ní mọ́ṣáláṣí àwọn àmọ́ síbẹ̀síbẹ̀ anú òfin tí wọ́n fún ṣeré ń bẹ̀ẹ́nu ẹgbẹ́ awó mọ̀nà gbogbo ọ̀fọ̀ yálẹ́nu rẹ̀ fẹ́fẹ́fẹ́ ifájà náà ti jẹ́ lórí ahọ́n rẹ̀ bí wọ́n ti fẹ́ràn ọlọ́run tó wọ́n fẹ́ràn èṣù tó wọ́n ò fi tẹ̀sù wọ́n ò fi ilẹ̀ tọ́lọ́run náà sì ni wọ́n fi ilẹ̀ wọ́n fún ọlọ́run 50 wọ́n fẹ́sù náà 50 ọlọ́run ni àwọn èèyàn nìyẹn ń ṣe mùmí ní òdodo táwọn mùmí ní òdodo walladhina amanu àwọn mùmí ní òdodo ashadu hubba lillah ìfẹ́ tí wọ́n sọ́lọ́run ní ṣe fi wé tìyàwó tí wọ́n ní lẹ́mìí ìfẹ́ wọn sọ́lọ́run kò jọ fẹ́ tí wọ́n ní sọ́mọ wọn gbogbo tí ó bá pa ìtẹ́ ọlọ́run bá rẹ́kò lẹ́mìí wọn kó gan kò láyé tẹ́ wọn lọ́rùn irúfẹ́ yìí tí wọ́n ní síyàwó irúfẹ́ wo ni tí wọ́n ní sọ́mà tí wọ́n ní síṣẹ́ wọn láti ń wáṣẹ́ òjò tó bá di pé ìtẹ́ nǹkan ni yóò gba ìtẹ́ ọlọ́run kò lẹ́mìí wọn wọ́n fara mọ́ káwọn lùsìn ti jẹ́fẹ́ tó kù mọ̀mí ní òdodo nìyẹn wọn èyí fẹ́ láyé lókè téńté nìfẹ́ ọlọ́run bẹ lẹ́mìí wọn wọn ò nígbà kí

àrùbáàbù wa ń kọ́ àwọn wo ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo olùmẹ̀ẹ̀sìn tó bá ti ń ṣe fátíwá fún ọ fátíwá tí ń ṣe fún ọ yìí ní fi ń ta okun tí ń dófin ọlọ́run ni ó ti ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ti di rọ́bùn ó ti ju olúwa tó ń tẹ̀lé inú ẹ̀sìn máa gbọ́ mi yé o ó sínú ẹgbẹ́ awo ó yí pọ̀fọ̀ ó yí pègèdè ó yí pàyájọ́ gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ṣe àmọ́ bí tọ́rọ̀ rẹ̀ kù sí òjú wípé tán bá ní tọ́lọ̀ wọn bá sọ rèé ìwọ mọ̀ wá retí káfà àǹfà kan ó sọ̀rọ̀ táwọn afọ́ àǹbá ti ní sọ pé tọ́lọ̀ ń sọ kọ́ nìyẹn tí nǹkan ó sì takò fún ẹ̀sìn àwọn afọ́ ló tẹ̀lé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin káwòye sí o ẹjá hakùnù la ilaha illallah ẹjá mápòjúwe wá tó hàn dáadáa ẹ sọ mùsùlùmí kan nílùú táwà ilé ní sáà ní dákọ̀ ìlú táwà sáà ní sọ kútúbà yìí kó lẹ́lẹ́ tí èsè mùsùlùmí tí ò fẹ́ gbọ́ yé wípé bídíà ní kásọjọ́ mẹ́jọ bídíà lọ́jọ́ mẹ́ta bídíà lógójì ọjọ́ bídí ọlọ́dún kan àyíkára òkú padà tó dípẹ́ kára ti ń dùn ún sáré kódà ìdí ìsẹ́ musulumi ó gbọ́yé bẹ́bẹ́ wá ń bẹ́lò sọ̀rọ̀ yóò wá ní agbọ́yé àwọn táwọn àfáà wá ní kásàmọ́ sí ń kọ́ kọ̀dì dún lẹ́mí láyé kó tún wá ní mo ti wo rẹ̀ tó láyé kó tún mọ́ wá wò níwò wípé àwọn àfáà yìí sì tóbi abẹ̀rù wọn wọ́n fẹ́ràn ọlọ́run bẹ́ẹ̀ ni èyàn lèyàn ó máa jẹ́ àfà lè sì sọ ó lè sì wí ó lè sì kẹ́kọ́ lẹ́nu tíra rẹ̀ ṣùgbọ́n òfin ọlọ́ba subhanahu wa ta'ala kò ní síyàn lọ́nà ọ̀nà mí nìyẹn tàbí ń gbà ṣẹbọ táàtì fúnra mà amúyẹ̀wá ẹjẹ́ bí àpèjúwe ni bó láti àwọn àfáàsì tí wọ́n pàṣì fàtíwà ní kòránì fárin èèyàn láti máa ṣẹ lọ́run táwọn èsì ń tẹ̀lé wọn kódẹ̀ lómi gan mà pé ṣẹlọ́ lélẹ̀ ṣùgbọ́n mo sọ pé àwọn àfáà wà nìyẹn àfẹ́kù lẹ́yìn wọn ni ẹ̀yìn afẹ́ràn wọn ni tàwa àlàfà náà tó lè gùn lẹ́yìn déwájú ọlọ́run tọ́lọ̀ ní dá ọlẹ́bì tàlàfà náà tó lè tàn lọ́rọ̀ rẹ̀ títí fá tó ní jẹ̀bi wájú ọlọ́run alẹ́ muhammadu nìkan ni sallallahu alaihi wa alihi wasallam lẹ́yìn iṣẹ́ ọlọ́run kò sẹ́lòmí mọ́ lẹ́yìn iṣẹ́ ọlọ́run bọ́lọ́run bá ti sọ̀rọ̀ tán ọ̀rọ̀ ànábì ló tún kù lẹ́yìn ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ọlọ́run gbogbo ọ̀rọ̀ yòówù tẹ́lómi bá ń sọ níjó lúmọ̀ a máa fi wọn ọ̀rọ̀ ọlọ́run rà nábì wò ni tó bá ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó tako súnnà na muhammad sallallahu alaihi wa sallam agbamu ọ̀gẹ́yìn wa a fi dìmú ìlànà wa nìyẹn oríire wa nìyẹn ṣùgbọ́n tọ́rọ̀ tó lùmọ̀ kan bá sọ bó ti wò pàápàá jùlọ láfa òdodo èyí olúṣẹ́ ọlọ́run ẹjá máa rántí ọlọ́run bá subhanahu wa ta'ala ní gbogbo ìgbà ẹjá máa ń ṣe ìkẹ́ rẹ̀ ẹjá máa sàfọ̀mọ́ rẹ̀ lórí àtọ̀sán wa ẹsì já máa tọrọ ìkẹ́ àti jẹ fún iṣẹ́ ọlọ́run sallallahu يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Ọlọ́run ní dáúdájú wọn ọlọ́kan màláíkà ohun àwọn tọrọ ìkẹ́ àti jẹ fún ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin mùmínì òdodo ẹ tọrọ ìkẹ́ àti jẹ náà fún ṣẹ́lá sallallahu alaihi wasallam حمدا كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على المبعوث رحمة للعالمين أيها المسلمون حقا يجب علينا نفي أربعة أنواع عن الله سبحانه وتعالى خالقنا وكذلك يجب علينا إثبات أربعة أنواع لربنا وهي أولا قصدك أن تكون قاصدا لله سبحانه وتعالى خالقك في شؤونك كلها وثانيا تكون معظما ويكون تعظيمك لله وحده تعظيما له فوق كائن ما كان ولا تبتغي رضا خلق بسخط الله ربك وثالثا المحبة وأن تكون محبا لله تعالى أشد من غيرك له قال الله عز وجل ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ورابعا الخوف والرجاء لقوله عز وجل وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم فمن عرف هذا قطع العلاقة مع غير الله قطع العلاقة مع غير الله ولا يكبر عليه جهامة الباطل كما أخبر الله عن إبراهيم على نبينا وعليه أفضل الصلاة والسلام بتكفير الأصنام وتبريه من قومه بقوله تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لإبراء إذ قالوا لقومهم إن براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم أنا أرى أقف الله بالقوة قوة أقوة مكجا أقوة على ذكى الله سبحانه وتعالى كف البركة في ما قص بني بعد فوا أترى يكلوا أتولى رفنشن لا محمد صلى الله عليه وآله وسلم أنت الله سبحانه وتعالى بديدي كجبي كفرنا ما يدين فتا أتجنون àwa mùsùlùmí òdodo bó ti jọ́nà ẹ̀rẹ́ wa lórí ká àwọn nǹkan mẹ́rin kan kúò lára ẹ̀dá fọ́lọ́run bá bá dá ká fi nǹkan mẹ́rin rí ti sára Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sí ìfinilẹ̀ nǹkan mẹ́rin kan fọ́lọ́run bá subhanahu wa ta'ala àti lérò tọ́lọ́wọ́ bá nìkan lórí gbogbo tó bá ń ṣe mọ́ lérò wípé torípa jẹ́mọ̀ lẹ́bí mo ṣe ń ṣe o torípójú ọ̀rẹ́ mi mo ṣe ń ṣe o torípójú àfà mi mo ṣe ń ṣe o torípójú ìyàwó mi mo ṣe ń ṣe o gbogbo dáadáa tí mo ṣe fún ọ yìí torí pé káwọn ilé rẹ mọ̀ sọ pé mo ń jẹun yà ní o sọ́tọ̀ bá rò yí o bá bẹ̀ pákú sínú ilé ni ajẹ́kò tẹ̀ níbù ló ń jẹ rárá tó ti fẹ́ pẹ̀lú àmọ́nà àwọn ará rẹ̀ gbogbo tá a bá ń ṣe alimuslim lára tó gbọdọ̀ fi ilẹ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan má da ẹ̀dá kẹsàn papọ̀ mọ́lọ́wọ́ bá níbi tá à ń sọ yìí alqasdu wàhálà rẹ̀ wá pọ̀ kí ló dé lórí nǹkan yìí ni mo gbà wípé ń pàdé ọlọ́run bá ń èmi ò sí mi mi ì ṣe torí pé káwọn lé ìyàwó tí mo fọ́mọ lọ́wọ́ ọmọ àfáà mi àbáwọn ọmọ ọ̀gá mi àbáwọn mọ̀lẹ́bí wa kí wọ́n lè gbóríyìn fún mi mo ń ṣe torí pé tọ́lọ́ òun bí mi léde wípé tí wọ́n náà ń bẹ lára àwọn tó já fún mọ̀lẹ́bí àbò ń bẹ lára àwọn tó ń so papọ̀ ìkìláàsù ni ẹ mùsùlùmí kìí sígbà tá a bá ń kírun nìkan là ní ìkìláàsù àdígbà tá a bá ń gbàwẹ̀ rọ̀mùdọ́n nìkan là ní ìkìláàsù ìwọ ìyàwó lé gbogbo tó ń ṣe fọ́kọ rẹ tó ń ṣe fáwọn ọmọ tó bí fọ́kọ rẹ sẹ́tọ́rí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò rí bẹ́ẹ̀ ni mélòó lọkùnrin gan ti ń san sáà máa ń san oore ni àì sábà sun oore ìjọ tí ò bá ṣe bẹ̀ tó dùn gbogbo ayé ni ó bọ̀ ìjọ tó bá sì kọ orin fún wa gbogbo ayé ni ó mọ̀ ọkọ mélòó ní báyàwó rẹ̀ torí pé kò kírun ọkọ mélòó ẹlòmí ti ṣe fẹ́yàwó rẹ̀ lé ní ìsìn ọlọ́lọ́mọ ọdún ti fẹ́ lé yóò sì ṣe nǹkan oṣù rọmọdọ́nù kò bèèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ yí láyé pé bóò ló ń ó wà responsible wà responsible ó mọ̀ wò wípé ìmọ̀ àtọ́lọ́run ó pàdé èyí tó dèmi àtọkọ omi pọ̀ yìí lórí awa ọmọ tààjọ bí lórí ọmọ tààjọ bí bóò ní ìjábọ̀ rẹ̀ wájú ọlọ́run so eléyìí gbọ́dọ̀ gbọ́yé nínú ilaha wallahi láyé gbé tó pọ̀ ká declare supremacy fọ́lọ́wọ́n bá ó kéré ní mùsùlùmí láwùjọ wa tó ní inú gbàgbọ́ tó bá jẹ́ sọ wípé ah, ẹjá ní báyìí háà ayé ò bẹ́ẹ̀ torí háà ayé ò bẹ́ẹ̀ tó sọ yẹn ara lọ́lọ́ ẹ̀kọ́ fi kọ́ ní háà àwọ́wò jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ a àtàwọn kò sínú láìláì aláta gbé lọ́wọ́ káàkiri tó bá ẹ̀bí tọ́rọ wá dédó yìí ẹjá ìyẹnjú rẹ̀ nù mọ̀lẹ́bí ká ṣe mítìnì ká sòdodo ọ̀rọ̀ ah àfà ẹnìkan sọ̀rọ̀ mọ̀lẹ́bí jò ní abòmọ́lẹ̀ ni a ti padà fún ó sì sọ ah ọ̀rọ̀ ayé atámọ́tíyé ẹlòmí àtúnlò yíká ó tún yíká ó sì ẹlòmí ó tún mọ bẹ́ẹ̀rí ní tó jòkó sí àwọn òrò ń bẹ́ẹ̀rí fún gan táàrí àtàwọn tẹ́yàn bá ráwẹ̀ tí bá sí lẹ́gbẹ̀ẹ́ yóò sì máa sun ẹkùn náà kàn pé ẹ́ eh! kẹ́lùmọ̀ yìí ti gbó lára ẹni yanyan òun lẹ́ti rí wọn ìbàbàrà tí ó yẹ ń ṣe fọ́lọ́run tí wọ́n ṣe fáwọn òòṣà tó ń gbé fáwọn èṣù wọ̀nyí kò jẹ́ kí ìbádà gan dún lára wọn wọ́n kàn kírun yẹn náà ni kò lápa so ìkẹ́lẹ̀ kejì nìyẹn ọlọ́ọ̀bá nìkan là ń fún àìfẹ́ lómi lẹ́yìn ọlọ́run wàtàlẹ́sàn almahabba ìnífẹ̀ẹ́ ìfẹ́ tẹ́rù sì gbọdọ̀ ní sọ́lọ́run ó yàtọ̀ sí ìfẹ́ wípẹ́ ń tẹ́bí ń pa tí ní sóúnjẹ sẹ́mọ̀ bí bá ń pààyàn tó pààyàn bó ṣe yẹ kó pààyàn tó pààyàn gidi in tó ṣe jẹ àti tí ò ṣe jẹ ló mọ̀ sọdún jẹ àti tó ṣe jẹ àti tí ò ṣe jẹ oní òdún jẹ ìfẹ́ tẹ̀yàn gbọdọ̀ wá ní sọ́lọ́run ọba tó dáyàn ó gbọdọ̀ jù fẹ́ tọkọ ní síyàwó lọ ìfẹ́ tẹ́ni tẹ́bí ń pa ní sóúnjẹ ó gbọdọ̀ jù lọ ìfẹ́tẹ́ni tí òǹgbẹ́ bá ń gbẹ́ máa ní sómi tí ó mú gbọ́dọ̀ jùlọ nígbà náà tẹ́lẹ̀ bá dún lẹ́mí wa nígbà náà lọ́lọ́wọ́ bó tó wá sọ̀rọ̀ tátó wá gbọ́ o ẹ máa ráwọn èèyàn ni ẹlágbájá bá mi sọ̀rọ̀ ni mo fẹ́ràn rẹ̀ ni Allahu Akbar ó kọ́mọ̀ dáadáa a ní bó mi ẹ sá lọ bá ìyá mi kí sórí gbúrú àwọn òfẹ́ yẹn ara lọ nìkan lè ká fi kọ́ tó gbogbo ẹ̀dá yòówù tá bá firú ìfẹ́ yẹn kọ́ sí lára wọ́n lè sì sọ fún wa wọ́n lè sí òfin ẹ̀sìn se, fún wa oníbèrè kan sì bèrè ìjọ kan wọ́n stars bàbá mi ní kọ̀yàwó mi lẹ̀ ni ó ní rárá àwọn sọ̀rọ̀ pàlọ́ bí oṣù mélòó kan káwọn tó wọlé ẹ̀ ni ó lò wọn ò wa wá sọ̀rọ̀ ń gbà náà pé ọmọ tó fẹ́ fẹ́ yìí àwọn òní faramọ́ ní wọn ò sọ̀rọ̀ olóhùn bí wọ́n lè rìn wọ́n ní òsìn kankan pé ìgbà náà làwọn ò ti faramọ́ àmọ́ táwọn bá sọ̀rọ̀ inú àwọn inú òun ó bàjẹ́ ṣùgbà tọ́mọ́ ti wá wà nílẹ̀ tí lọ bí mẹ́ta mẹ́rin ní kọ mọ́ ẹ̀kọ́ ẹgbọ́rọ̀ tí bàbá yín lẹ́nu kẹ́ ẹ̀kọ́ ọmọ tí ó sẹ̀yìn tó bàbá yín ní ẹ̀kọ́ tí ó sì fi rí kẹ́kẹ́ tí bàbá rí inú ah ẹmọ́ ní kò lè iná ọlọ́run sáàfẹ́ wọ̀ àbí iná ọlọ́run rọrùn ju ìyá pàṣẹ òbí lọ lórí tó bí òrí èyí lórí inú ẹ̀sìn tó rábí ń lérè ẹlẹ́bẹ̀ bàbá tí bàbá ní kò sí nǹkan tó ṣe àmọ́ mi ìfẹ́ kó jẹ́ ìyàwó rẹ̀ ma tí ò bá tí nǹkan mi bẹ́ẹ̀ ẹgbọ́rọ̀ kan o àyè fún ẹ̀dá kan nírú ìfẹ́ bẹ́ẹ̀ bó ti kó fẹ́ràn èèyàn kan tó láyé tó bá ti di kó fẹ́ ẹ̀sìn rẹ̀ ọlọ́run là ń gbé sókè ẹ̀dá pẹ̀mọ́ ìbínú torí ọlọ́run èyí yájú sí yín o ẹ̀yin lẹ bí mi ẹ̀yin lẹ kọ́ mi kéwú iṣẹ́ ọwọ́ tí mo fi ń jẹun lẹ́nu ẹ̀yin lẹ fún mi àmọ́ eléyìí ọ̀rọ̀ tọ́lọ́run ọba ni mi sì ní gbẹ́sẹ̀ kó lórí ẹ̀ ó ń sọ́lá alẹ́ sọ́lá ti wọ sẹ́lẹ̀m àwọn kẹfẹ́ rí mọ́tà ọlọ́run bá àbádà bó tọ́lẹ̀ wọ́n ní pọmọ rẹ o àfàyé hàn bí ti ń lálé àwọn òsá wa tí ń ṣe kíní kò tẹ́wà lọ́rùn àbútọ́lìbí náà bá pè àná Muhammad ìfẹ́ wèsì rẹ̀ báyìí ọmọlúwàbí ló jẹ́ ọmọ tuntun ojú ló jẹ́ ní ìfẹ́ fojú sunkún rẹ̀ mo bá òbí wa náà ti mọ pè wá dákun torí ọlọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ mẹ́ta wà á sọyọ kan àbí kò sọ àbọ̀ ọ̀nù mẹ́ta <laughs> àbúté yìí náà kọ́ nìyẹn <laughs> àbútọ́ wájú ti sọ tí ó jùsìn tó jọ bẹ́ẹ̀ anábì ni wọ àbúrò bàbá mi tí wọ́n bá sọ sánmọ̀ tán sọ tí ń jẹ́ òrùn kalẹ̀ tán wá pín òrùn sí méjì àbí wọ́n sọ òrùn kalẹ̀ àti tí ń jẹ́ àti tí ń jósùpá wọ́n fi òrùn séjìká ọ̀tún mi wọ́n fi òṣùpá séjìká òsì mi lórí kí ilẹ̀ ti dáwà yìí lẹ̀ mẹ́ta rọ́kùtùwá abadan ìní fi ilẹ̀ o àbútọ́lẹ̀bí ni o ti conclude oníbẹ̀rẹ̀ nìtọ̀ máa bá lọ́wọ́ kàn lọ́wọ́ mùsùlùmí nìyẹn kìtí mọ́ kọ́ sọ̀rọ̀ kan díẹ̀ ẹ̀dẹ́ ṣe ah, àbá ti dẹ́rọ ayé bà mí nígbà wọ́n dẹ́rọ ayé bà ọ̀nkọ́ ló fi jẹ́lá sínú mọ̀lẹ́bí wọn tó rẹ́ lómi tẹ́mọ̀ tí yà ń jẹ àwọn ọmọ ẹlòmí nínú mọ̀lẹ́bí wọn tọ́lọ̀ sí bó láti rí tẹ́ bá pé tó láàfọ́ òye mi náà ó yé mi kí n sanwó skul wọn àmọ́rọ̀ mọ̀lẹ́bí wa lágbára wọn pààyàn ní sífẹ́ kú báyìí nígbà wo ló ní kú ó kù lókì rẹ̀ ó lòókì tó ń jẹ́ lẹ́yìn ó kọ súná tí wọ́n fún ọ oṣù lè mọ́ pẹ̀lú ayé sẹ́ẹ̀jọ́ ìtọ́jú mọ̀lẹ́bí eku ní rèwerèwe ni tálọ́bí sì jóyìn wà lẹ́sọ̀ láti sàlám ó ní gbogbo ẹtí bá máa ń tọ́jú mọ̀lẹ́bí tí sọ láti mọ̀lẹ́bí ọlọ́run tún máa ń gùn wọ́n lẹ́mìí tálọ́bí sọ fún wa nìyẹn àpèjúwe láti yóò sí so almahabba ọlọ́ọ̀bá nìkan ló gbé fún o ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kẹmẹ́rẹ̀ẹ́rin yìí òun náà ni tí Islam ń pè ní

bóòlù orínú sẹ̀mí ayé tó ń lò kó tó délé ayé tó bá ní sàlàyé yìí ń fún àwà wòye sí tó ń sọ fún omi tó dé síwájú ọlọ́run bẹ́ẹ̀ sì ni kẹ́dà wá wòye jẹ́ mùsùlùmí òdodo mo bá dé yìí mo kówó òlú jẹ mo kówó mọ̀lẹ́bí jẹ mo kówó a ní kọ́lọ̀ sàtẹ̀mọ́tù wa láti rí àtọwó ẹni àtọwó tí wọ́n fún kó tí yàn bíbú àsírí ẹni gbogbo rẹ̀ gbogbo ẹni gbogbo àsírí o yíò wọ́n máa wo pé bóòlù sì fẹ́ rí báyìí ẹkún mọ́ jẹ́ kírun mọ́ torí pé tí bá ilé kú báyìí kò sáṣọ ara ò mọ́jà kàmùnà lára la ilaha illallah ni ó mọ̀ tún bá ẹsẹ̀ rẹ̀ ó sì máa sin lọ́hùn tó bá níbi tó bá ọ̀sẹ́bọ tí ò mọ̀ kankan mi lẹ́yìn tí ń jẹbọ lẹ́yìn tí ń jẹ́ òsà àti ilẹ̀ dìsáìdì pé kò ní rójú rẹ ọlọ́run so nígbà mí náà ó tún kí bàbá ẹtún fẹ́ bẹ́já ni wọ́n ní bẹ́ẹ̀ nù kí ní ti ẹ̀ ń bẹ̀ ah, tọ́ ọlọ́run ṣàánú wa ẹni bàbá kan nílùú wa kan bẹ̀ yẹn ní tó fi wù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú tí jẹ́ fámìlì wọn sínú ìsìláàmù nìyẹn ìgbà tó nìkan dàgbà ìsìláàmù tí ò sẹ́nu mọ̀lẹ́bí mọ́ wàhálà yìí pọ̀ ọlọ́run sì bú ó wá wò pé wọ́n sì fẹ́ spread islam ní family àwọn àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ náà bù wọn lọ́mọ tó pọ̀ tó bá ti dijó ògùn tó fẹ́ sọdún ògùn iwájú ilé títí ẹ̀ ni ó gbà kọjá síbi ó rí ibi tí wọ́n gbé òsà ògùn sí nínú ojúbọ rẹ̀ yóò wá dó síbẹ̀ ní ọ̀nà ilé títí ẹ̀ yóò wá ra àkàrà bámú nínú tẹ́ mọ́ ń jẹ níbi ògùn òun náà làkà àkà ilé yìí sì rè wọ́n dùn ju tògùn lọ yóò máa pa àwọn ọmọ wọn gbogbo àwọn bàbá tí wọn táwọn bá ti wọn retí àwọn ọmọ pé wọn fẹ́ẹ́ darí dé pé ah, kásọ dú ògùn kásọ gbogbo rẹ̀ wọ́n ti yàsọ́dọ̀ bàbá bàbá fún wọn lákàrà ìlú mọ̀nà wọn kẹ́límà fún wọn lákàrà ìkẹ́límà ní gbàkàkan kẹ́límà gbàkàkan bó ti sọ gbó di mùsùlùmí látara àkà àkà tí wò lè rà fún yàn ó yẹ mọ́ bọ́ àlọ́ mọ́ bákàrà láfẹ́ jẹ nídìí ògùn bàbá kí bàbá àfáà ti fún wa ṣẹ̀yìn àkà lórúkọ ìdílé wọn lè nígbà pé kò sí ẹlòmíì mọ́jú mùsùlùmí lọ́mọ́ nígbòrò márùn-ún ẹ dákun mùsùlùmí ẹni tí ìtí ń jẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bọ̀ dúó lẹ́mìí rẹ̀ tó lè ṣe léyìí síbẹ̀ ẹnu pé wọ́n pa wá kò jẹ́ lómi ìlú dú ọ̀rọ̀ èṣù báyìí fọmọ ìyá rẹ̀ ní ìsìlámù abẹ́lọ́ subhanahu wa sí fún wa la ilaha illallah títí di ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí àwọn la ilaha illallah abẹ́lọ́ subhanahu wa ta'ala kó gbẹ́lẹ́ ìbádà fún wa ọlọ́run ọba ní tí ń jẹ́sì fún wa mọ́sà ìfihàn wa lẹ́sìn já lè tẹ̀lé ní tí ń jó òótọ́ já mọ́ ní òótọ́ sìjáde tẹ̀lé gbogbo ohun tíjà wọn darí wa ní nàìjíríà wa dé stéètì tiwa délù tiwa ń bí ọlọ́dà musa ìkúbá ọkọ̀ wọn máa ń ṣe júwe ojú ọ̀nà tó dúró déédéé fún wọn gbé bẹ̀rù ara rẹ̀ sí wọn lẹ́mìí àwọn atẹ́jẹ́ tí wọ́n darí náà jáde mọ́ wa sọ́nà wọn o ìwọ̀ wa náà sáwọn olórí wa jáde mọ́ o la ilaha illallah qumu ila salatikum